الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته الله الله سبحانه وتعالى الذي وفقنا للإسلام ọba tí ó tọ́ wa sí ojú ọ̀nà islam wàjàdàdà lẹ́yìn ọkọ̀ ìlú ìlúkọ̀ọ̀dà ọba tí ó kà wá bọ́ ìkan nínú àwọn tí wọ́n dáa jùlọ kó tó mú káyọ̀ ọ̀húnmá tó ní ọkùnrin ìjà ìrìn náà gẹ́gẹ́ bọ́ọ̀rọ̀ ṣe sọ fún wa wípé ẹ̀yìn náà ni ẹ dáa jùlọ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọkùnrin ìjà ìrìn náà agbẹ́yìn kalẹ̀ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn làmúrú lọ́dún màálù وتنهون عن المنكر كما قل بذيط وغيره وتؤمنون بالله كما قل بذيط àwọn ìdí ni a fi dáa jùlọ torí pé a ṣe àwọn ojúṣe yìí ọlọ́run ní àwọn tí wọ́n kù lẹ́yìn yìí àwọn náà ṣe apá nínú àwọn ojúṣe ṣùgbọ́n wọn pé káláwọn náà bá pé ojúṣe yìí làkàrọ̀ ọ̀yọ̀ ọ̀dáhùn kò bá dóore fún wọn ẹ máa ní nínú ẹjọ́ ìṣe mùsùlùmí ìyá mọ́rù bil ma'ruf òun náà máa pàṣẹ dáadáa wọ́yẹ́nìhà ẹnìyàn oúnjẹ òun náà máa kọ ìbàjẹ́ láti náwó láàyò nínú ìlà ṣùgbọ́n kò ní ìgbàgbọ́ ní ọlọ́wọ́ ọba wà ní ìmán lókun àkókò wà á tàbá wo iṣẹ́ rí tí ó bá ti sí mọ́nì bẹ́ẹ̀ iṣẹ́ tí èèyàn ṣe iṣẹ́ tí ò ní túmọ̀ ni kọ́lọ̀ bá kó gba iṣẹ́ ìwọ̀n wa. gẹ́gẹ́ bí tí afẹ́fẹ́ra wa sí àkíyèsí ẹ̀mí alẹ́ ti èmi òun ni tó ní ṣe pẹ̀lú ọyún olùkọ́nà àwọn tó dáa jùlọ. mímọ tó lè kọ́ nínú gbogbo àwọn ẹ̀dá tí ọlọ́wọ́ bá dá bá àdàlà àmì ìyá ìwà òṣèlú lẹ́yìn àwọn ànábì ọlọ́run àti àwọn òjíṣẹ́ ọlọ́run ọba. wọ́n kọ́ lóòrùn máa kó lè kọ̀ àwọn ẹ̀dá tó dáa jùlọ tọ́lọ́ ọba dá bá àdáwó tó lẹ́yìn àwọn àná àwòjíṣẹ́ òun àgbìyà òun náà ní àwọn ànábì wa martabatu rusul a'la min martabati an-nabi aw an-nabiyyin ipò àwọn òṣìṣẹ́ ó ga ju ipò àwọn ànábì lọ èèyàn àkọ́kọ́ jẹ́ ànábì ọlọ́run lẹ́yìn náà àti òṣìṣẹ́ ọlọ́run lóbi àdéhùn àwa òun nílá èyí mo dáàbì ọjọ́ tí ọlọ́run bá sọ kalẹ̀ fún ànábì nípa ikọ̀ ọjọ́ yẹn ni ànábì ànábì ọlọ́run ọba. wàlásà ó ń zìlà dàrí ní àlùmọ̀dáfíìr asbaha rasulullah ọjọ́ tí ọlọ́run bá wá sọ fún wípé yá ayyuhal muddaththir qum fa anzir wa rabbaka fakabbir wa thiyabaka fatahhir wa ghudika fahjur ọjọ́ tí ọlọ́run bá sọ àwọn ayá ìkalẹ̀ ànọ́bí bí òṣìṣẹ́ yá ayyuhal kọ́kọ́ bá ń bẹ̀rù ó yá dìde bá lọ ṣe kìlọ̀ ó kirikiri ọlọ́ọ̀tì ọ̀rọ̀ ṣe ó yá lọ ṣiṣẹ́ báwo èèyàn wà á sáfẹ́ kàkà sí lọ́ba tí ọlọ́wọ́ ọba rẹ tóbi máa lọ sọ báwo èèyàn pé Allahu akbar kó lè ṣe ọlọ́wọ́ ọba tóbi ó ga ju gbogbo nǹkan lọ. wà nà ọ̀dà àwọn ọ̀pọ̀ tẹ̀ àwọn òṣìṣẹ́ tẹ̀ ń pọ̀ tẹ̀ ń ṣe ọlọ́wọ́ ọba yìí akbar ó lágbára ju gbogbo wọn lọ ó lọ́lá ju gbogbo wọn lọ ó tóbi ju gbogbo wọn lọ ó lẹ́tọ̀ọ́ sí kẹ̀sì. gbogbo àwọn ọmọ tẹ́lẹ̀ lọ́lẹ́lẹ́yẹ yìí máa fi أن الله هو الحق وأن ما تدعون من دونه الباطل gbogbo tẹ́lẹ̀ lẹ́yìn ọlọ́run yìí irọ́ lásán ni bọ́lá ṣe tọ́jú òjíṣẹ́ rí ẹ wà ó ìlà ìlà sàkọlẹ̀ yìí ni àrídé ni wà lè ọlọ́ọ̀bá lọ fáwọn ẹ̀dá méjì tó wúwo jùlọ àdìjọ́nú àtọ́rọ̀ ẹ̀dá ènìyàn lọ́lọ́ọ̀bá rọ àdóbi sọ̀rọ̀ lọ́wọ́ àìrọ̀sẹ́ lẹ́sìn وما أرسلناك إلا رحمة للعالمين ọlọ́dún yìí àlọ́dún àrùn ẹjọ́ ti gbogbo máa jẹ́ àánú ìkẹ́ ìkẹ́ gbogbo àgbáyé bọ́lá ti wá wà lórí sọ̀rọ̀ bá wà àríwọ̀ sẹ́lẹ̀. ọlọ́wọ́ bá wá kó àwọn èèyàn kan rọ̀gbà tí àròsì sọ̀rọ̀ bá wà àríwọ̀ sẹ́lẹ̀. wà ó kọ́yìn àṣà. àwọn náà ni ẹbí máa ń olùbánilò olùbánisètèlé ó dáa jùlọ. ànábì sọ̀rọ̀ bá wà àríwọ̀ sẹ́lẹ̀ ó ní kò sí àlọ́bì kan ìlà báyìí lọ́hùn máa hù àyàfi kó jẹ́ pé ọlọ́run bá gbé ìgbé pẹ̀lú wọn ẹ̀yin tá a máa ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin tá a máa fún wọn lọ́wọ́ ọlọ́run bá wá gbé àwọn sọ̀hábà tiẹ̀ náà ọlọ́run bá fi wọ́n fún àlọ́bì sọ̀rọ̀ lọ́wọ́ àìwọ̀sẹ́là lọ́wọ́ ó ní ọ̀rọ̀ tí àlọ́bì sọ̀rọ̀ lọ́wọ́ àìwọ̀sẹ́là ṣe nígbà tó lọ́ọ́ bá dé yá ayúhá lẹ́bí na àmàlú ẹ̀yọ́ nípa kó òdodo ìrìntàwọn sọ̀rọ̀ mọ́ ayáwó sọ̀rọ̀ kó tẹ́ bá rọ̀ sí ọlọ́run lọ́wọ́ ọlọ́run máa rọ̀ yín lọ́wọ́ wàyù sáfí ápọ́dá àmàkùn ọlọ́run ọlọ́run ní àmọ́ fífẹ́ rí ẹ Muhammad Rasulullah òjíṣẹ́ ọlọ́run ni ما كان محمد أبا أحد من رجالكم ọlọ́run ní àmọ́ fi Muhammad ما كان أبا أحد من رجالكم òbí ṣe bàbá ìyọ̀kọ́ lóyún ẹ̀dá ti wà rárá àlọ́bí òṣèlú àdìwà ولكن رسول الله وخاتم النبيين شبان هو بالدليل رسول وجيش الله بل وخاتم النبيين وفي الجو وهو النبي فتا فتا أنا بن عبد الله أنا بن عبد المطلب لا نبي بعدي ànọ́bì sọ onye wa ó ní láyé náà bí jẹ́ báyìí kò àwọn tó pé agbègbè bí táwọn ti kù náà tí wọ́n ti kú òní ojú ọ̀nà tó wọ́n bá fi rán ànọ́bì sọ̀rọ̀ lọ àríwọ̀sánà ni wípé ọlọ́run bí ànọ́bì ní ìdílé lẹ́yìn lọ àríwọ̀sánà irú àdìsí tó kẹsẹ̀ ànọ́bì kan ò sí lẹ́yìn mi kí làwọn sọ wọ́n ní lè rọ́jú lé wọ́n ní láàyè orúkọ èèyàn kan ló jẹ́ bẹ́ẹ̀ bá rí lá ìtumọ̀ pọ́kùnrin ló jẹ́ láàyè nàbí yóò bá rí ó tó yẹ kó jẹ́ lọ́sùkù àwọn onírọ́pọ̀rọ̀ pé láàdà bí yà wọ́n sọ ní ọlọ́run bá ti parí ẹ̀ ó ní wà lẹ́ẹ̀kẹ́ wọ́n tún lọ́wọ́ ni wà kọ́ ọ̀tẹ̀rẹ̀ lẹ́bí rọ́sùn òjíjẹ́ ni wà kọ́ ọ̀tẹ̀rẹ̀ lẹ́bí ó sì dé òpin fọ́wọ́ àtọ́bí ọlọ́wọ́ ọba. Muhammad tó mọ̀ wá ṣe ní àlọ́bí kí lọ́nà wá sọ ó ní Muhammad wọ́n tún lọ́wọ́ Muhammad bẹ̀rẹ̀ òjíjẹ́ ni òjíṣẹ́ báṣà omi lókò èèyàn bí ti yìí kò lè nàmà ànàbáṣà omi lókò ọlọ́ni ìyànà bí sọ fáwọn èèyàn pé ní nàmà ànàbáṣà omi lókò èmi jẹ́ rí ọmọ ẹ̀dẹ́ èèyàn bí òjíṣẹ́ ni mo jẹ́ yóò ṣáà ilẹ̀ ìyàtọ̀ ní kí a ti ṣe ni pé èmi máa ń gba owó àjùlá tó lọ́wọ́ أنما إلهكم إله واحد nínú tó sọ̀kalẹ̀ wà bá mi látọ̀dọ̀ ọlọ́run yìí ni pé ìnára ìlàmọ́kò kò sí ọlọ́run ní ìbẹ̀ẹ́ni ìlàmọ́ wáyé tó ju ọlọ́run ọkọ̀ sí lọ bàbàràtàrà ẹrùjú ikọ̀ àwọn fi ẹni tó فليعمل عمله صالحا يملك يقول مشرك ولا يشرك بعبادة ربه أحدا كنت بمكم إليه الله وبارك محمد بيه الله وبارك وما محمد إلا رسول قد خلت من قبله الرسل ọlọ́ni Muhammad àgbẹ̀rẹ̀ ìrìn ìpọ̀pọ̀ ìlà ọ̀pù àyàkùn jíjẹ́ kọ̀rẹ̀kọ̀ aláàdí kọ́rù ní ìlú orí àwọn ànọ́bì òjíṣẹ́ oríṣiríṣi ló ti wá dájú kó tó wá ápá ìgbà àti àwòkó tìlà táwọn ní bá wá ó yóò tó jọ kọ̀ ní òjì mọ́ àwọn kókè àbọ̀tì ẹ̀pá wọ́n ṣọ ó kí lọ́wọ́ ni wọ́n ta lọ́fà ló bá kú àbúwà lójú ogun ni wọ́n kú lọ́bẹ̀ ló bá kú ìrùn kọ̀lẹ́bẹ̀ tó máa àkọ́ ìmú ṣe máa tẹ̀sílẹ̀ ilẹ̀ ṣe mọ́ni. fọ́mọ̀lọ́ kọ́lẹ̀ àlàkùnrin gbàdáyà bọ́rọ̀ kọ́ ṣe ìta lẹ́yìn ọkọ̀ wá pa ẹ̀sìn ìgbónáwó ṣe mọ́ ilé yóò lè kó nira bọ́dọ̀ láwùkánà ìlúkọ wá nínúkò àlùjọ ní èyí ọyún tẹ̀lá láyé sínú dáríkà lè lórí ṣe kí gbogbo yí bá jẹ́ ní ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí sí náà bá dáadáa ilé yóò lè ọlẹ́ ní ọlọ́ ọba kó àdùjọ ló yẹ yọ yí tẹ́bá lẹ fẹ́ jẹ́ ní burúkú lẹ́yìn gbogbo yí wá fẹ́ tàbí fìrà lè lórí ṣe ilé yóò lè di ọlẹ́ ní ọlọ́ ọba kó bẹ́ẹ̀bá ti dáadáa kò tí ọlọ́run ọlọ́run kò lékún tẹ́ẹ̀bá ti ọlọ́ọ̀bá wá ń sọ̀rọ̀ nípa lórí sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ sẹ́lá àti pàtàkì àwọn sọ̀hábà rẹ̀ kálẹ̀mọ̀ sí àwọn sọ̀hábà lórí sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ sẹ́lá wọ́n wọ́n

àwọn ọ̀háàbà ló jẹ́ pé jáde bá ṣò mọ́kà làwọn ti gbà síláàmù tí wọ́n lọ́ wọn sójú ọ̀nà bá ọlá àwọn tó wá lẹ́yìn wọn wọn lè bá wọn lọ́gbà tó sọ pàwà ní máìlì sọ ẹni pé ihe ní ẹ̀kọ́ ní ṣáàbìtọ́ àmàlù iṣẹ́ owó ẹ̀sìn wọ́n dáa fún ọ̀pínlù àìmọ̀dákù ọlọ́ọ̀dẹ má bàa jọ ilé ó ní wọn àṣọ àmìrì fàkọ̀dà àṣọ ni tí bá ṣe ìyọ̀kọ́ dìde gẹ́gẹ́ bí àmìrì tó ṣojú èdè ànọ́bì sallallahu alaihi wasallam bí ìyọ̀kọ́ bá ti yapẹ̀ ó ti yapẹ̀ ní ànọ́bì wọn lọ́dà àṣọ ni fàkọ̀dà àṣọ lọ ẹni tó bá ti yapa ní ti yapọ̀ náà wọn bá tó bá tọ́lọ́rọ̀ ní wa máa yá ń fẹ́ kó àìrí ìhàwà ọlọ́lá ló fi tẹ́rí ẹ̀kọ́ sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lú ìhùwà ilá wa inú ìhà gbogbo tó bá sọ ó sọ fún mi ọlọ́wọ́ wa orí ìtẹ̀lé àlọ́ ìsọ̀rọ̀ lọ́wọ́ قل إن كنتم تحبون الله فاتبعوني tó bá yẹ pé níbi ọlọ́run tó tọ́ ẹ̀jẹ̀ lórí àlọ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àdéwọ̀sánà òtẹ̀ lálọ́bí olórí bí àlọ́bí ayélujára ẹ̀rídà òtẹ̀ lọ́nà òtẹ̀ lálọ́bí olórí bẹ́ẹ̀ ẹ̀rí ọ̀dà ládẹ́rí kò sẹ́rí bẹ́ẹ̀ iṣẹ́ ọwọ́ wa lábàá tọ́ka sílò ìyọ̀tá jẹ́ àti kò bí a fi àlọ́bí sí

lórí láfẹ́fẹ́ kí ló máa ń tọ́ka sí àtàbáàtì ogun fẹsẹ̀ rí lẹ̀ tí wọ́n bá sọ pé subject àti predicate nínú èdè lágbáwá ohun tó máa ń lò fún ni sí ó fẹsẹ̀ rí lẹ̀ Muhammad rọ́jòlò Muhammad ọkùnrin ni ó fẹsẹ̀ rí lẹ̀ Muhammad Rasulullah òjíṣẹ́ ni ó fẹsẹ̀ rí lẹ̀ bẹ́ẹ̀ òkùn sí èmé ti bẹ́ ilé ìfúkọ́ kan ju wípé wà lẹ́rí áùdára ọdún lẹ́wú ìlú dára wá sí ilé ìhàpọ̀ òun lọba tó rán òjíṣẹ́ rẹ̀ bèèrè wúdà pẹ̀lú ọ̀dọ́ ọmọ wà sí ilé ìhàpọ̀ àti ẹ̀sìn òdodo torí pé lè túmù láti lọ fẹ̀ ìlú ìyá tòfínú alìṣòdò ó ti ṣẹlẹ̀

yọ́wọ́ èsì yàmà ó ti jó jíjẹ́ ó ní òjíjẹ́ lọ́wọ́ asùmájó jíjẹ́ lọ muhammadun rasulullah والذين معه أشداء على الكفار ọlọ́run ní àti àwọn tí wọ́n bẹ pẹ̀lú ẹ̀ àwọn àṣàbùhù tí ó bá pàdé àwọn kékeré ní àjẹ ogun àṣìṣẹ́ wọ́n máa ń lè mọ́ wọn torí pé ìlé ó lẹ́kọ̀ọ́ ló torí ayé àmì ìdíwá láyé ní mọ́ láyé ní kúrò mọ́ ọ̀rẹ́ ní ọkọ̀ nínú àwọn tí bá ti tí pa nínú ilé sí yìí ọlọ́run ṣe lè wọ fún yín wàlàmì òkúrìkún mi ń di àríkún tí wọ́n ti lè yí jáde kúrò ní ilé yín àrùn kí lọ́nà sọ. لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم ọlọ́wọ́ kọ̀ọ̀kan yìí kẹ́ ṣe dáadáa sí wọn wàtò kọ̀ọ̀kan tó ilẹ̀ yìí kí ẹ sì máa ṣe déédéé pẹ̀lú wọn ìlànà ayọ̀ ebú ló kọ́ sí pé ọlọ́wọ́ ọba dájúdájú ó nífẹ̀ẹ́ àwọn onídéédéé. إنما ينهاكم àwọn ti ṣe ilé fún yín bí gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn òun làwọn tí wọ́n lé yín kó lú ẹ̀sìn وأخرجوكم من دياركم وليكم إليه ọlọ́run ti kọ̀ wọn yẹn ṣe. bá wà ṣe ara wọn báyìí mi yìí lọ̀rọ̀ òfò ta ni wọ́n fi jọ. ànábi sọ̀rọ̀ náà wà ní wọ́sẹ̀lá. wọ́n wá sẹ́kùn náà sí ìrìsọ́n àlàtàmọ́ sókè bí hábìlì sọ̀rọ̀ náà wà ní wọ́sẹ̀lá. tó bá ní kéèyàn nífẹ̀ẹ́ ànábi kéèyàn nífẹ̀ẹ́ ọ̀rọ̀ ànábi sọ̀rọ̀ náà wà ní wọ́sẹ̀lá kéèyàn nífẹ̀ẹ́ sí ìṣe sí ànábi kéèyàn sì nífẹ̀ẹ́ sí ìmá tẹ̀lé ànábi sọ̀rọ̀ náà wà ní wọ́sẹ̀lá èèyàn kò lè gbáwájú àwọn sọ̀hábà èèyàn kò lè gbáwájú wọn

rúhàmá aláàánú wọn tẹ̀yìnáwó tí wọ́n bá wà láàrin ara wọn tàwọn ohun ló wọ́n bá lè lọ sí ìjọ wà máa bá wọn sọ̀hábà wá lórí tàwọn jẹ́dẹ̀ àwọn sọ̀hábà wà máa rí wọn gbogbo gbàrú ká máa tẹ̀ wọn وإذا تفرق الجماعة tí wọ́n bá lo àrùnkú ọ̀rọ̀ wà síjú tí wọ́n bá lo méjèèjì papọ̀ a máa fún wọn nítumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n tí wọ́n bá lo ẹyọ kan a lè fún nítumọ̀ méjèèjì tó bá ní sọ̀rọ̀ òkú ọ̀rọ̀ a lè fi síjú tó bá sọ̀rọ̀ síjú a lè kókó sínú àrùnkú ọ̀rọ̀ wà síjú tí wọ́n bá tọ́ síjú nìkan téèyàn bá ṣe báyìí

tí èèyàn fi orí ìkọlẹ̀ èèyàn fẹ́ wọ lóbi kan tí ó lè borí lẹ́lẹ̀ báyìí tó lè máa wọ bẹ̀ lọ tí ó bọ́ sí wù kò bọ́ sí wù so ìgbò kọlì ọ̀nà ṣùgbọ́nmọ́lá ó ní sùúrù tọ́nà bá ń sọ bẹ́ẹ̀ kọ́ tẹ̀ báyìí so tó bá ti fẹ́ kí èèyàn tó bá ti ra ìta lẹ́sà ìwọ náà ti ń forí kọlẹ̀ fún nǹkan mi lórí àtọ̀sọ́ náà ọba ó gbọ́dọ̀ jìnà ní kọ́lọ̀ kó là wà lẹ́ àti ń fi nǹkan yẹn pọ́n yàn lé ọlọ́ọ̀ la máa fi ń pọ́n lé ẹ tó bá gbàgbọ́ bí ẹ ti ó ní láti jìnà tó gbogbo orúkọ báyìí kọ́lọ̀ tó wá Àwọn sọ̀hábà ànábì sọ̀lọ̀ lọ́wọ́ àríwá sẹ́là wọ́n máa ń lọ́wọ́ ọba. ló jẹ́dẹ̀. Gbogbo wa máa tí wọ́n máa ṣe òkú ọ̀rọ̀, wọ́n máa ṣe kùtù. Ọlọ́run àfà bẹ́ẹ̀dì jáde ó máa ń kìlọ̀ sí bẹ́ẹ̀dì kí ló fà yẹ̀rẹ̀ òun náà ọ̀bà látara kéfì ọba wọn wọ́n ṣojú kòkòrò lọ sọ́dọ̀ ọba látara oore ọba wà bí máa ọ̀sà kan dáàbò òfin kó nínú sáfún fún ọmọ tó máa ń ná àwọn sọ̀hábà nìyẹn sàkàdé àgbàjú ló gbogbo àìní ìmọ̀mọ́ ọ̀dún yẹn nígbà tí àwọn àpá àkọ́jú wọn ṣàlàyé ayé àyè ní bá ń sọ láyè lọ́dọ̀ àwọn wọn ní wà àti àwọn wọ́n máa ń wà wọ́n wà ní sùn lọ́nà fi ní tàtàdé àfàjù ní oko ó ń kàlè lọ́rọ́ ọ̀dẹ̀ rẹ̀ torí bí àsìkò tó wọ́n wà láàrin wọ́n gírígì tí wọ́n àti àìṣẹ́ àwọn máa ń pẹ́ díẹ̀ látara kó ń pẹ́ ẹnu bí ẹ̀ka lùjọ ló kó sí lára rárá yẹtùrú náà fi dá bàbá wọn máa ka kíra ọlọ́wọ́ bá wáyà tùdú wáyà kàrún wọn máa rúkú wọn máa tùdú wáyà nìrún náà bá wọn máa ké kí ọlọ́wọ́ bá àdékè ọlá ṣé wọn wà àlàníyà wọn wí síta wọn sì wí jẹ́jẹ́. wọn ní kéde wọn sì ní dákẹ́jẹ́jẹ́ àwọn sọ̀hábà nìyẹn. تراه ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا kila àwọn sọ̀hábà máa ń wá gbogbo tí wọ́n bá wá àwọn máa ń wá èrè ìdè látọ̀dọ̀ ìdẹ̀kùn látọ̀dọ̀ orí ọ̀fẹ́ látọ̀dọ̀ kò tán máa ń wá nílẹ̀ wọ́n bá bá ti lọ́rọ̀ ṣùgbọ́n wọ́n máa ń ṣègbìyànjú fàyídà kúbi bá tún ẹ fọ́nká lórí ilẹ̀ wà mí dáko mi fáàlì ńlá ẹ máa wá ìrọ̀lọ́ ìdẹ̀kùn orí àti ẹ̀jẹ̀ tó náà ọba wà sóòrò máa rà tẹ̀sí yọ́n ẹ sì máa rántí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ làálà kò tó tó ń jẹba lè jèrè. yẹ̀bùtàkùnà fábùlà nínú ọmọ àwọn sọ̀hábà wọ́n máa ń wá fábùlù pépọ̀ ìdẹ̀kùn ọlọ́wọ́ ọba gbogbo tó bá lè jẹ́ sábà bí dáadáa wọ́n máa ń gbìyànjú àti mójútó wọ́n lè àmàlù sọ̀lẹ̀ wọ́n máa ti ṣe olóore wọ́n máa pọ̀ rẹ tó ń ṣe dáadáa wọ́n wá ìyọnu ọlọ́wọ́ ọba wà ju wá àgbà wọ́n ti wá kọ́nà ọba yọnu sí wọn òun táwọn sọ̀ ábà máa wá ní gbogbo náà ti wọ́n ya tó la tó bá jẹ́ pé ìfẹ́ káwọn ọmọ yọ nífẹ̀ẹ́ wọn ni wọ́n wá ó lè bá wọ́n lè nífẹ̀ẹ́ lédè kọ́ máa nífẹ̀ẹ́ lọ́la àwọn kan lè nífẹ̀ẹ́ káwọn kan máa nífẹ̀ẹ́ ohun tó sáṣẹ̀ láyé mi fi ọlọ́run pété èèyàn bá wà èèyàn máa rí ohun tó sáṣẹ̀ láyé mi ìyọnu ọlọ́run ọba tí èèyàn bá wà ìyọnu ọlọ́run èèyàn máa rí níṣà àfi àìwá láìrí ṣùgbọ́n ìyọnu ọmọ ẹ̀dẹ́ èèyàn ó bá àná gbogbo tó bẹ sí ayé kó fẹ́ rí ìyọnu ọmọ ẹ̀dẹ́ ò lè rí ẹwà àwọn tó ń ṣèjọba lé wa lórí ẹni tó ṣe dáadáa lọ sórí ìyọnu ọmọ ẹ̀dẹ́ ẹ̀jì rí pẹ́sidẹ́ntì kọ́tá yóò ní kú kò bọ́ sí kú lélè máa kú bẹ́ẹ̀ wọ́n ṣe kú ìní náà tún débẹ̀ igi yóò dá káyọ́kù ilé yóò dá ayọ́kù ó wá wá káyọ́nú sí ẹ kó lè rí o ẹ ẹ bá mi ṣe ìyọ́nú ayé ìyọ́nú àwọn àgbà à sábà mẹ́ta bá yọ́nú sí ẹ mẹ́wàá lè má yọ́nú sí ẹ inú àwọn ọmọ lè má yọ́nú sí ẹ ṣùgbọ́n wọn sọ̀hábà yẹ́rì tá ó na fọ́tò náà nínú mọ́tò wà lùwà náà òun táwọn ti gbèsè ayé wá nìyẹn. wáyà ń wọ́n máa ń lọ náà wọn bá àtòjíṣẹ́ lọ́wọ́ nígbà tí ọlọ́wọ́ bá ní kí ọlá tí ó rìn wọ́n kò ní ó sọ̀rọ̀ nípa ṣáàlùkà tó lọ bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ní fìmọ́ ohun fi wùdù ihe ní ásàlì ìdìbò nínú ilé máa fi àlámọ̀ látara pé wọ́n máa ń ṣe sùúrù tó pọ̀ ọlọ́run ní ìmáàmù min asari fi ojú ìhí min asari sí mọ́tò ní àmì àmì ìdánimọ̀ wọn tẹ́ máa fi dá wọn pé àṣà abẹ́kọ̀ọ́ lélẹ́yìn náà fi ojú ìhí ọlọ́run lójú wọn báyìí wà min asari tuntun látàwọn onípa sájìlẹ̀ àwọn ẹni orí wálé wọn pé àyẹ̀mí náà fẹ́ ní black spot bí jẹ́ ohun tó lọ́wọ́ sọ ìrọ̀rọ̀ àdùkì àbọ̀ ní àwòrán ilé ayé náà máa wà fẹ́ o pé máa rí wọn ẹni tó bá kírun dáadáa á wà O ẹ̀ ó lè má pọ̀ ó wá pọ̀ orí orí ẹ̀ wá bí lọ kókó ara wa ó ní في máa wọ́n fi wùdú yìí ní agbárí tuntun dáàrí kàmọ́sá ló wọ́n fi tàwọ̀rọ̀ ọlọ́run ní àpèjúwe tá a ti fi rinlẹ̀ fáwọn èèyàn ló táwọ́rá nípa àwọn òmìnirí òun ni pé ọmọ ayé àmì lórí wọn tó bá yí lọ́jọ́ pé àdìsí àmà àdóbi sọmọ ọmọ wa ẹni ọ̀sán ní ìnà ọ̀gbẹ́bí dájúdájú àwọn ọmọ lẹ́yìn rí yòdà àwọn náà yàwó mẹ́rin sí àmà

àbí níbi apá níbi ẹsẹ̀ tó bá wà wájú báyìí tí ẹṣẹ́ bá pé mẹ́wàá tí gbogbo wọn ń sáré bọ̀ táwárí kan tó jẹ́ pupa tó wá ní àwọn bọ́ọ̀lù wáyé báyìí tí ọjọ́ tí ń bọ̀ yẹn wo la bá kọ́kọ́ rí lọ àwọn ẹṣin yẹn èyí tó ní pọ́ọ̀tù yẹn ànọ́bì ní tó bá lọ́jọ́ pẹ̀lú àyẹ̀kì àwọn ọmọlẹ́yìn látara lọ àlá tí wọ́n ń ṣe gbogbo àwọn àyè tí wọ́n fi ń ṣàlọ́ aláyẹ̀ ó máa wá jẹ́ funfun ó máa táwọn ọba ti rí wọn bá àwọn ọmọ wọn mọ̀ ní ọgbọ̀n yẹn sọ̀rọ̀ máa lọ ọ̀tọ̀. àbúrò náà wá ọmọ wípé wàmọ̀n àrọ́dà àyè sí ìlànà ọ̀rọ̀dáwó ẹnikẹ́ni tó bá wá ó ṣọ apá ìdíbi ìfúnpá bá débi ibi lóṣọ̀ọ́dé ó ṣọ ẹsẹ̀ náà lọ síbi orúkún ó wá ní wọn tó bá fẹ́ kí àmì ìfẹ́ náà pọ̀ báyẹ̀ wọ́n náà yájú ní kó ṣe ṣe yìí àgbóyé àfúnlẹ̀ rádìí rẹ̀ torí àwọn máa ń ṣe kòkòrò dáadáa ni ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ làwọn ti ṣe ìṣẹ̀lọ̀lọ́wọ́ àrẹ ìwọ́ sẹ̀dá torí parí àwọn sọ̀hábà tó ti fi wọn ṣe bẹ́ẹ̀ àgbóyé ti ẹni kọ́lọ́bà wà tó lẹ́sàn rẹ̀ ìyẹn ni wọ́n pè ní ṣàdíkún مدرج حديث مدرج ìdọ́rọ̀jù ni wípé èèyàn ń sọ̀rọ̀ kalẹ̀ báyìí àwa mú kọ̀kọ̀ wá ní bracket láti ṣàlàyé ìkọ̀tọ̀ àti táǹkọ̀ ó wà lóde òyìnbó náà lọ́dẹ̀ máa ń lò nínú bàlágọ̀ tó bá ń sọ̀rọ̀ pa a lò láti fi ṣàlàyé ọ̀rọ̀ yìí ó máa ń ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àgbà sàbẹ lè mọ́rọ̀ wà kó wá fi kọ́kọ́ ṣàlàyé ẹ̀. ẹni tó gbàdí ìwà tí ò ti sàbẹ ó lè mọ́rọ̀ wà kó wúlọ ṣàlàyé ẹ̀ tó ló jẹ́ láwọn afá láti fi máa ń ṣe ìrẹ̀ wọ́n máa fẹ́ yọ̀ lọ́dọ̀ pé eléyìí ò sí tó ọ̀wà lọ́bì lọ́dọ̀ wọ́n fi ṣàlàyé ló fi jẹ́ pé ṣe wọ iṣẹ́ tó ga ni ẹbí ò bá bọ́ yìí kò lè mọ ilé ẹ̀mí àbílẹ̀ ẹ̀kọ́ ni kéèyàn kan wá mẹ́nu gbà wọn aláfáà láti ìdìbò kan máa tú ẹnu nípa wọn iṣẹ́ tí wọ́n ṣe jẹ́ kó kà màmá ni o so ló fi jẹ́ pé àwọn àfáà láti ìgbà ìgbà wà mélòó ni wọ́n nígbà míì wọ́n bá wo títí lọ bá tún jọ jọ ìjọ wá ní àpòtí ẹ̀fẹ́ sí mọ́ lórí ayé torí pé ìmọ̀ tó kó ní agbára ni ìmọ̀ tí ìyọ̀ máa lo gbogbo ògbésí ayé ẹ̀fọ́ á sì jẹ́ tọ́lọ́ fún lẹ́yìn torí pé ìbọn kó ká máa kó nǹkan sórí mi kọ́lọ̀ fún wáṣọ tó gbé dáadáa. ọlọ́run ní ìṣe sí àwọn sàábà ìgbàlẹ̀ wọn tó fi ìròyìn wọn ẹ̀rí orí wọn dárí kàmọ́tẹ́lú fi tẹ̀wọ́ wà mẹ́tẹ́lú fi lè dì àpèjúwe wọn nínú ìjìlá tọ́lọ́ fún Musa kàdárẹ́ rí lọ́dà gẹ́gẹ́ bí ewúgbè. Akọ̀rọ̀jà ṣàkó àbù tẹ́ bá gbé sí akọ́rọ́jà ṣàkó ahụ ewé kékeré kan ló máa jáde látàrí fàhàdárọ̀ fàtàbùlábọ̀ fàtàwà àlàsùnkì ewé ìyá máa dàgbà bí ẹtì rẹ̀ yorùbá sọ pé kékeré la fi ń pẹ̀ka àrókò tó bá dàgbà tán kí lọ́lọ́gbà ajá ti gbọ́ yẹn lédà kékeré la ti pẹ̀ta àrókò àdúgbò ẹ̀kọ́ ni tó bá dàgbà tán agbára wọlé ká ẹ jẹ́ ká parí ẹ̀wà àrígbẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni ká ṣe ní ti ẹ̀kọ́ bí so bí kí àwọn sọ̀hábà ìsìláàmù yìí ti ìsìláàmù tó lọ́wọ́ ṣe rí nìyẹn àpèjúwe náà ti sọ́nu táwọn pé tí wọ́n mọ̀ bá dé àtàwọn ọmọdé yẹn bọ́rọ̀ wọn ti máa rí nìyẹn tí igi kọ́ bá yọ ní ojú títì ẹsẹ̀ gbà lọ ó gbà bọ̀ ẹ̀rí àwọn kan fún ilé ayé nínú àwọn ojú yẹn ọjọ́ tẹ bá pọ̀ yìí tó bá máa ṣẹ́ yọ báyìí àwa ìṣe gbogbo èèyàn lẹ́yìn ní kàyéfì lọ́wọ́ tó ń tó yọ tọ́ yóò ṣe gbogbo mọ́ọ̀rà ọlọ́bí àwọn tòmọ́ọ̀rà àwọn tí wọ́n pè é kó ti ọwọ́ lójú ó jọ wọ́n àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ ọlọ́rin ẹ̀rù bàbọ̀ jẹ́ fún wọn igi tọ́wọ́ ọba fi sọ lọ sí orí ìlú igi igi tẹ́tí máa rò pé kò lè kò lè kò lè kò lè sọ báyìí já أجعل الآلهة إلها واحدة إن هذا لشيء عجاب ما سمعنا بهذا nígbà táwọn ibi tí wọ́n ní àjẹ́ àrẹ́lẹ̀ àríyànlẹ̀ ìlànà wà nílẹ̀ gbogbo ọdún omi ti ẹ̀ bí ọlẹ́lá 55,000 kò sí ìpè wá ó wá fẹ́ sọ ẹ̀lẹ́ lọ́kọ́ à eléyìí kan ìyàlẹ́ wọ́n láwọn bàbá wa tó ti lọ fọwọ́ sórí ilé ìfún wa ní ìfọ́tọ̀ máa jẹ́ ni àjòjì ni ẹgbẹ́ pé ọlọ́run wọ́n ní ẹ má ní àjàkà láàrin ìyàtọ̀ ọlọ́run ẹ má sọ pé ni táwọn bàbá ti fi bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà fi mú dúró ọlọ́run tó wọ́n láwọn bàbá èyí wá jẹ́ wá rí àyọ́bà tó kọ́ lọ wọ́n láwọn bàbá àwọn bàbá tó jẹ́ pọ̀ lọ́nà fi lọ sí Islam ẹwà ní kọ́ lọ máa wọ́n láwọn à kọ́ lọ bàbá bá àwọn bàbá ilẹ̀ sọ rẹ lórí tí wọ́n ṣe o ṣùgbọ́n ta ló rí ọlá ọlọ́wọ́ ta ló rí ta ìyẹn pẹ́rẹ́ wà lọ́dọ̀ kí èèyàn kan tó rẹ̀ láti fi ọwọ́ báyàwó àti ọlọ́run wàláwù ìkìbìrìyàwó ìsàmàwájú wà láàrùn mọ́tòmọ́tò sọ́mà sílẹ̀ ta lórí ọlọ́wọ́n bá wá àdọ́bí ọlọ́wọ́n ọba gbọ́ nígbàtọ́ béèrè lọ́wọ́ ẹ̀ tó sọ wípé láyé lè jáde tàbí àbẹ̀lẹ̀ èèyàn yóò ní wà pẹ̀lú sí ọwọ́ ẹ̀ kọ́ sọ pé jẹ́ kí àbáyé ló wà nílá àwọn ọ̀pọ̀ wá ń pè mọ̀ wọ́n ni wà lá àǹkà ya Rasulullah àtìrẹ́ lò jíjẹ́ ó ní wà lá ánà àtìrí náà ilá ayẹta ọ̀mọ́dà nílá omi rahmati àyàfi tí ọmọ ọba bá dáṣọ ọ̀fẹ́ rẹ̀ omi ló kò wà lùjọ náà ó yá mi mo ní lọ fún wa tábàbọ̀ òkè ní alùkọ̀ wa lẹ́nu tábàbọ̀ jáde tó ní ẹ eh, bàbá ti kó ti bàbá ti promise mi láwùjọ náà ah bàbá jáde ọdí ọlọ́run ìwé kù ìsọkúsọ nínú gbogbo àwọn akáki lọ́dọ̀ bàbá nǹkan mẹ́rin bàbá ṣe fún mi wọ̀n ṣe fẹ́ lómi nínú bí bàbá ṣe fún mi ni pé bàbá ti promise mi láwùjọ náà nígbà tí nǹkan lè gbogbo tí mo dúró ti bàbá bàbá wa promise mi pé àfiwọ́ ah, ìkó ti wà lọ́dọ̀ náà ah kò gbá inú ìyọkọ̀ òjọ̀lọ́ a lè bẹ́ lọ́wọ́ ẹ̀bí wọn lọ́wọ́ bá a lágbájá ìdúró sí mi lórí dáadáa bá mi ṣe lọ́wọ́ àdìjọ́ náà ìwọ tó fẹ́ sọ fún ìyọkọ̀ ìdìjọba àdìjọ́ náà ó mọ bí tí wọn náà lọ́wọ́ àti ọlọ́run yìí tá lórí sọ bá wọn sàábé rẹ̀ ọlọ́run ló fi hàn Abubakar fi lè jáde náà Abubakar ọmọ àdìjọ́ náà ni wà ọlọ́run fi ìjánà ọlọ́run ti wà ó ẹ̀fọ́ tó sọ ní ó ní wọ́n ti wà ń bẹ̀ ẹ̀fọ́ ní. ṣẹ́fẹ̀ kí ló sọ lẹ́kọ̀ọ́ pé lágbo méjì dúró láti lè fún yíyá sọ ẹ̀rọ máa pè ní Abdullahi Segon àti establish ẹ̀ àrílẹ̀kọ́ ni Allahu wahid ọlọ́wọ́ ẹyọ kọ́ ni àti establish ẹ̀ àrílẹ̀kọ́ ni bó ti jẹ́ bọ́ọ̀lù yẹn wà bá jẹ́ bọ́ọ̀lù náà ó ti fẹsẹ̀ nílẹ̀ tó wà lọ́bì ní Abubakri fìdíjàdà fìdíjàdà yẹn kò ọba àwùjọ wà ní bukdada jùmọ́lá tó lè fi níyà ó ti fẹsẹ̀ nílẹ̀ fìdíjáńdà ó ti wà lọ́wọ́ àlùjọ́sà. wà á rọ̀ fìdíjáńdà ó rọ̀ lọ́wọ́ ti wà lọ́wọ́ àlùjọ́sà. wà á rọ̀ fìdíjáńdà ó fọ́ ti wà lọ́wọ́ àlùjọ́sà. wà á ní ìdúnà bí tọ́lì fìdíjáńdà àdínà ti wà lọ́wọ́ àlùjọ́sà. wà á Abdulrahman tó ra áwọ̀ fìdíjáńdà Abdulrahman náà ti kí ti wà lọ́wọ́ àlùjọ́sà. wà á tọ́lẹ̀ àfìdíjáńdà tọ́lẹ̀ wọ́n zubairu fi ìjànà zubairu náà ti wà ní àlùjànnà wà sáà nínú àbí wà kọ́ fi ìjànà sáà nínú àti wà ní àlùjànnà wà lẹ́yìn fi ìjànà lẹ́yìn náà ti wà ní àlùjànnà àbò ọ̀rẹ́yìn àbúrò ìjàmọ́ fi ìjànà àbú ìbédà lọ sí kí ó ti wà ní àlùjànnà wà máa yẹ fi kú àmì àwọn kò ní sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ́ tó ìyẹn yẹn nọmba ṣúọ̀ ni ó ṣúọ̀ dábìsì àbọ̀ torí pé kò fi tẹ̀lú ẹ̀tọ́ ọlọ́ọ̀lọ́ fi hàn. kí ọkọ wá jáde kò ní ebi jẹ́ ìrí ọba àbùsọ̀ lọ sí ní kàdáfíà ìwọ náà ti fìdí àti àdá tóró ti parọ́ irọ́ tó lẹ̀ tóbi lọ́rọ̀. àwọn bàbá ti wà náà àbùsọ̀ náà báyìí tí wọ́n ti ń jẹun àrárá o lè sọ pẹ̀lú insha Allah torí pé mú mi ìdíwọ́ ó ń ta àbọ̀wọ́lé lórí ìgbé àbọ̀wọ́ lórí ìsìláàmù òdodo. tí ò ní Islam kò mẹ́bọ dání. ilẹ̀ Yorùbá kọlọ́ba wa tó ṣe àdánwò ẹ̀kọ́ yìí pọ̀ jù kọlọ́ba ó là wá bẹ́ẹ̀ ẹ̀kọ́ ó ti pọ̀ jù lẹ̀ Yorùbá àdáda ó Yorùbá kọlọ́ba wa kò kú lẹ̀ ìfẹ́ ó ti pọ̀ jù lẹ̀ Yorùbá kọlọ́ba wa kò kú àìmọ̀kan ó lẹ̀ Yorùbá jókòó wa gbé kúrò mẹ́ẹ̀. kó bá wa di àgbàmọ́ ìmọ̀kan lẹ́sẹ̀ àwọn èèyàn tún máa dunú lórí àìmọ̀kan èèyàn máa sọ̀rọ̀ àìmọ̀kan báyìí nígbà pé ọmọ kékeré kan tó jẹ̀ bẹ̀rẹ̀ kí ó máa ní kí ni bàbá ìwà ń sọ bàbá yìí arán ni èyí sì láwọn àgbàlagbà bíi tiẹ̀ náà tí wọ́n sì máa pariwo ṣé ń ṣe gè lórí àìmọ̀kan náà àdánwò tí a kó sí nílẹ̀ Yorùbá ti mú kọ́ lọ́ba kó láwọn bẹ́ẹ̀ àwọn sàhábà ẹni yìí ni wọ́n ọlọ́run yẹn lè fòkọ̀rọ̀ oúnjẹ bá rí ogun èrè ogun tẹ bá fẹ́ fún lè fòkọ̀rọ̀ àwọn aláìní ni wọ́n ní o alìmọ̀hàjìrí àwọn tí wọ́n ti ń jíra láti mọ́kà lọ́wọ́ bí náà alẹ́bí àwọn orí lórí ibi àrí ni àwọn tí wọ́n fi lé wọn sílẹ̀ tí wọ́n gbé wọn jáde ó kórìí wọ́n mú wọn jáde kó oúnjẹ kan jáde kó lu ojú wọn ìfẹ́ ọkọ wọn ìlera ni tábà bẹ̀rẹ̀ ṣèṣe àbíká ti kí àbíká kò ní òwe ó kórè jù mí ìyá rí wa wà rí kò tún ṣe lòdù wọn nìkan wọn tún mú wọn jáde kó ní dúkìá wọn ẹjọ́ nílé tẹnu kí nígbà mi tí ọba fẹ́ kéèkì ilé kí ló máa ṣẹlẹ̀ ó lè wò pé kóun ta lé yẹn àyíbẹ̀ kan ó lè wò pé kóun ta wọ́n sọ pé kọ́ńtì kan pé sí méjì kọ́ lọ́ọ́ bàjẹ́ òṣèlè sí nàìjíríà dálùkì àmọ́ àfilé nígbà wá pín sí méjì wọ́n wá lórí oníkálukú kó bá lọ lú ẹ̀ kí ló lè ṣẹlẹ̀ ilé tèmi lè jẹ́ sà jẹ́ sà fáwọn aráàlú àbí àwọn oníkọ́ tó wà lọ́dọ̀ tí wa náà àwọn náà máa ta sí wọn náà jẹ́ tètè ta ilé kí tètè máa lọ àwọn ti bí náà lọ́wọ́ mẹ́ta lé sí wọn náà náà àbí kí tètè pé àwọn èèyàn bá ara lé sílẹ̀ o kí bá ti gbowó ìṣègùn mẹ́ta máa ti transfer àti ìyẹn máa sọ fún àríbẹ̀kọ́ ṣẹlẹ̀ pé yẹn tún ti dá ṣùgbọ́n wá bẹ́ẹ̀ lé àwọn ọ̀rẹ́ wá sọ pé ẹ̀ gbọ́dọ̀ mú péyì kó tó ṣẹlẹ̀ náà sọ abájá wọ́n pe arákùnrin kan ní ṣùgbọ́n gbogbo omi àlọ́ ìsọ̀rọ̀ wà ní ọ̀sán ọlọ́run gbogbo àgbáyé gbogbo àwọn rẹ́jọ̀ kọ̀ọ̀kan lágbàáyé lọ́wọ́ àti representative níbi ìjókòó àlọ́ ìsọ̀rọ̀ wà ní ọ̀sán gbogbo ọlọ́run ní aṣojú àwọn tí wọ́n jẹ́ wà ṣùgbọ́n gbogbo òun rẹ̀ ti fẹ́ wọn àwa dúdú ìlànà rẹ̀ wọn. Salimani Farisi òun rẹ̀ fífẹ́ẹ̀sì àwọn ará Persia bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwú mi òun rẹ̀ fífẹ́ẹ̀sì àwọn ará Rome ibi tí ilé ayé pé sí ìgbà yẹn Rome Persia àwọn Áfíríkà àtàwọn Lárúbáwá gbogbo ọlọ́dẹ rẹ̀ ti fẹ́ sí. Ṣùgbọ́n nígbà tí wọ́n lóòlù mọ́kà wọ́n ní kò mú kọ̀ọ̀kan dání ṣùgbọ́n ní bísí ẹ̀ ẹ̀bùn tọ́lọ̀ máa ń kó ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn èèyàn kan wà ọlọ́ọ̀dì fún wọn láwọn ẹ̀bùn kan mò ń kàwé kan ní ẹni ẹ̀ sọ̀rọ̀ nípa ilé ayé àti bísíǹsì ó wá sọ̀rọ̀ nípa àwọn olówó ojú ó ní eighty percent gbogbo àwọn mílíọ̀nù ààrẹ àwọn èèyàn kan wá fún ọba ó wá sọ nípa ẹwà tí wọ́n ní lára ẹwà pé kí ìjọba lè fi bẹ́ẹ̀ pẹ̀lú ìyá rẹ̀ pé kí bá débi kan yẹ kí lè lékè láì out of nothing ó ní kọ́kọ́rọ́ wọn ṣe dìde ìlú rẹ̀. ẹ bá wo oṣù àìsàn ìlú mi nígbà tó fẹ́ wọ ìlú mọ́kà kò mú nǹkan ọmọ mọ́kà kódà kò mú ìyàwó ọmọ mọ́kà níbo wá dé mọ́kà ó bẹ̀rẹ̀ fi ṣe bí bẹ́ẹ̀ ọlọ́pàá àlùbáríkà ni ó wá jẹ tó ní chéńjì lọ́wọ́ tó wá fẹ́ jáde kó bẹ̀rẹ̀ òun náà fẹ́ ṣe ń jíra. wọ́n wá kú lọ́pọ̀ méjì wọ́n ní tó bá fẹ́ jáde kó mọ́kà nínú kó jáde sí fúnra ìyẹn kó má mú ọkọ̀ ẹ̀yọ̀ kan dání. nígbà tó fẹ́ wọ̀ lu ọ̀gbọ́n yàwó wa o fẹ́ wọ̀ lu ọ̀gbọ́n wa o fẹ́ wọ̀ lu ọ̀gbọ́n wa o fẹ́ ṣe wọ̀ lu sùn tó bá ti lọ ìwà àti tiẹ̀ ẹ̀rọ làbọ́ dànù lọ́kà báyìí kó bá lọ àbí kí ẹṣù tàbí ọ̀ṣọ́ kejì kó rọra wà pẹ̀lú wájú kó bá gbádùn dúkìá rẹ̀ wà kútàárọ̀ mọ́ arákùnrin bá kó yọ lọ́wọ́ olùgbé máa bá tọ́ lọ́wọ́ ẹ̀wọ̀n kan nínú àwọn màhàjírò ni àlẹ́bí náà ó forí gómìn ìyàrí ìwà buhari wọ́n lé wọn jáde kú ojú wọn láàwọn nínú owó wọn nínú ilé wọn kí lọ wá yẹ̀dàbó nínú ọmọ ìwà wọ́n wá orí ọlọ́run wọ́n wá ìyọ̀nù ọlọ́run wọ̀yá ó ṣubú wà ọwà mi ọlọ́run aráàlú àwọn ọmọ àwọn aláwòrì ọlọ́run yọjú nínú ọlẹ́run ọlọ́run kí èyí náà kọ́lọ́ jẹ́ káwọn ọmọ láwùjọ àwa orí gbìyànjú báwa lórí ti tó ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn nílùú orí wọn làwọn èèyàn láàyè bẹ́ẹ̀ ẹ̀rí pẹ̀lú àwọn ìkó tí àjòjì ó ṣe àyẹ̀dúgbò àwọn títí wọ́n tún ní Lagos global plan àbẹ́ ìpè sọkúsọ ni nínú ẹ̀sìn ọlọ́run ìsọkúsọ ni kí èèyàn dé ẹ̀ka bábálábà ní bàbá bá ẹ̀yin iláwọ̀ èyí ẹbá tẹ̀lé ọkọ̀ sọ bẹ́ẹ̀ fún yín òjòdí ẹ̀yin lẹ́dẹ̀ ìlú ẹbá wọ̀rí ọlọ́run ló fún yín ẹkọ̀ lu agbára ẹ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àríbẹ̀kọ́ ni káṣí jẹ́jẹ́ pẹ̀lú ẹ̀ wà á rúkú bá ti wà sí à ilé ọlọ́run fẹ̀ ọlọ́run sì ló dé o ọlọ́run sọ wípé wà lápọ́lẹ̀ kàtàbùdà fi zàbúrò lè bá àdìsíkiri أن الأرض يرثها عبادي الصالحون ọlọ́run láti ṣe láàrin àdìkọ́lá kọ́lẹ̀ ló gbàgbóòrò pé ilẹ̀ jẹ́ rí ẹ àbájogún ẹ̀ fún àwọn tí wọ́n bá fáyọ̀ náà tí wọ́n jẹ́ ní eré tó ilé ẹ̀kọ́ ó ṣeé ṣe kó jẹ́ àwọn ẹni eré ti kọjá nínú àwọn aláwo ìyọ́nà wa kàkàrẹ̀ fún wọn nílẹ̀ torí tó bá sọ̀rọ̀ ilẹ̀ tó dáa jù nàìjíríà ṣe àrílẹ̀ tàbí ìdúró èkó ìgbàlù àfàgbọ̀n lọ́ọ̀hìn yóò sí ìmọ̀ ìyàṣẹ́ ọlọ́run ló fún wọn bẹ́ẹ̀ ìbọ̀dìlẹ̀ ni wọ́n ju gbogbo nàìjíríà èkó náà ni àríwẹ̀kọ́ ni ilẹ̀ àbújá bọ́ sọ èkó lẹ́yìn rí àríwẹ̀kọ́ ni ṣùgbọ́n ká ṣe jẹ́jẹ́ ilẹ̀ lọ́lọ́ ní káta èwo ni owó dẹ́sẹ̀ ẹ̀dúgbẹ́ta sọ́mọ̀ ni ẹ̀ èwo ni owó fẹ́fẹ́ ti fàdíjọ ìfẹ́ títà lẹ̀ ẹgbẹ́gbẹ́ renovation ẹgbùsọ owó owó renovation owó rúfin owó pàfẹ́ṣe fẹ́ǹsì ó dà wọ́n ti gbówó pàfẹ́gbẹ́ mọ̀ ga àbáfẹ́gbẹ́ mọ́ òun gbogbo ilé ọlọ́ ní ìbáàbì yá sọ ní fún ọ̀hún sí ìgbà níbẹ̀ yẹn ẹbá fẹ́ fúnlé sí lọ́sílẹ̀ ní owó pẹ́fẹ́ fúnlé nǹkan náà kó ṣàmì wa kó tó gbogbo wa ṣe ẹ jẹ́ ká sì yọjú ká ṣe dáadáa lọ́pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà lọ́rọ̀ yìí ẹ̀ ọlọ́lá wọn lọ nílẹ̀ ní kọ́bù níyì tí wọ́n ti wà nínú ìlú yẹn ṣáájú wọn ẹ̀rí ọlọ́run ti yé wa pé olówó nílẹ̀ àwọn ti wà lórí ilẹ̀ ṣáájú àwọn àmọ̀ àdìrú òní kẹsìrì bẹ́ẹ̀ ní kọ́bù níyì ṣáájú ti wọn wọ́n jọ máa nílẹ̀ náà nígbà ọba ti dé ó àbí ó ní ọdún tó lẹ́gbẹ̀ẹ́ ọba ti dé kò bóyá pọ́ sí iye ju òun náà ti rí kí ni ó ti lè pílè mọ́ mi èkó lẹ́yìn ẹ̀ tó dẹ̀ tó kọ́lé sílẹ̀ ọ̀rọ̀ náà ti di kíni àríbẹ̀ kọ́ ni gbogbo wa yìí ìdá bá lọ́wọ́ ẹ̀kọ́ ni wá kí ajá yorùbá ni ajá yorùbá ṣùgbọ́n ní ọba ní wọ́n pé àwọn kọ̀ọ̀kan ló ká gọ́ọ̀mẹ̀ yìí kí irú wa máa yọjú síbẹ̀ o àríbẹ̀ kọ́ ni wọ́n á ní ẹ̀ padà sẹ́yìn ọmọ ẹ̀kọ́ ní gírèdì àwọn gírèdì wà láwí àti gírèdì tù ẹni tí yẹ jẹ́ ọmọ ẹ̀kọ́ tí bá fi òṣ ìgbòkọ́lọ̀ ti àná mọ̀nà hájára ilé-ìlẹ̀ yóò ṣe fún náà mọ̀nà hájára ilé-ìlẹ̀ ọ̀nà ni wọ́n nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ti jíra wá bá wọn wà láyé tí ló náà fi tún lórí hájára mi lọ fún òjì àwọn tí wọ́n jọ mú nínú yẹ ọjọ́ tí wọ́n bá ní fún àwọn àjòjì tí wọ́n bá fún wọn ní nǹkan ẹ̀ẹ́dẹ́rì kan ní ìnínú wọn kéèyàn ta lè fún yàn ní gbogbo wa wọ́n fi àyẹ̀yẹ́ ẹ̀dùwà ọmọdúnmọ́ bẹ̀ ìyẹ̀ òkúta ọ̀tàdé àwọn àtọ́rí àwọn òjìbẹ̀ tọ́bá ti fún àwọn ọmọ ajínú ní kọ́ báyìí wọ́n ti fún ọwọ́ gbà bí ẹni yẹn wáyé ti rú báyìí la kú sí wà lọ káàdọ̀ nínú ìmọ̀fọ́ ọ̀sán nínú ṣe sí wọn àwọn tó bá ń gbé ọlá fọ́ ọmọ ìyá wọn kódà ní bùkátà tọ́bá wọ́n jẹ́ sílẹ̀ kí wọ́n máa fẹ́ dúkìá rèé ní àjọ máa lọ ṣùgbọ́n látara pé tó bá jẹ́ mùsùlùmí kò lẹ́ni kó máa ti fẹ́ ìgbéláwọ̀ ẹlòmí tí abdulrahman ti sọ tòun dáadáa aláṣù ọlọ́jà dà ọlọ́jà wọn ni ó lè padà lọ tajú lólówó ṣùgbọ́n ìwà fẹ́ lówó òní bá ti fẹ́ ìgbéláwọ̀ ẹlòmí tó bá ti fi fẹ́ lò lè lọ wájú o wọ́n kọ̀ wá fún ẹlẹ́jà jẹ ní ìwà tó máa jẹjà lọ ò ní jẹjà ní títí làǹfààní bá bọ́ jẹjà láàgbẹ̀jà fúnra wa ọjọ́ bí wọ́n bá fún wa lẹ́jẹ́ ajẹ́jẹ́ lórí ní máa pàwá sára ọlọ́wọ́ fi lè pàwá ohun tó fi lè padà ìdílé àjẹyàn àjòjẹ́ gbapá wọ́n kàn fún wa ló jẹ àlèdára ìfìṣe àtúnṣe díẹ̀ láti bí ọdún mẹ́rin tàbí ṣe kò yẹ pàkúta àrí nígbò tí mọ́ wa lára kọjá bá tún fídì wa a tún ti padà sí fọ́nrírà ìtara láti àrí ìlú tó ní kòkó tó ní pọ̀ tó lọ́jọ́ ti kòkó ìlú tó lẹ́kọ̀ọ́ tó lọ rí pọ̀ lábúrọ̀dù ìlú tó ní mọ́tẹ̀ gbogbo tó ń fi mọ́tẹ̀ ṣe àti táyà ní gbogbo ẹ̀ àbúrọ̀dù ọ ní kó wá ìlú ìlú tó ní irin tí ò lè dáṣe mọ́tò àdúgbẹ̀kọ́ ìlú tó nílẹ̀ tí ò lè dá kọ́lé tàbá tó fẹ́ káwọn ní lákọ̀ọ́kọ́ ti wá sílẹ̀ lọ́pàá owó òyìnbó wá àbí nígbà tá a fẹ́ ṣe rélùwé èdè alálọ́pẹ́ China èdè nìkan China ti bẹ̀rẹ̀ kí wàá jọ àmàgbà lọ náà nìyẹn ẹ́ wíńdò ẹ̀ wá ní ẹ̀yẹ àwọn kọ́rídọ̀ kọ́rídọ̀ gbáwò ó O káwa wa ti fẹ́ wọn bá jẹ ti gbà yẹn àbí ó yẹ káwa náà lè ṣe kó lè má wọlé yìí lọ́wọ́ ara wa ọlọ́ọ̀ṣẹ́ àánú wa tó bá dé kó yìnbó gba àyí ìfìlà orí gbogbo àwọn akọ́kọ́ gbà ẹ̀yà bẹ̀rẹ̀ lóṣùmá èyí tẹ̀lú wà lè gbà lóṣùmá tó wà kí ló dé àkàrà la fi rọ àkàrà lè fi rọ èyí lẹ́jọ́ ṣé ilẹ̀ jò ó yà jọ orin ó yẹ bọ́ ọ̀dà orí ẹ̀ bí ọba tó ọ̀dà orí ẹ̀ lọ sí Nàìjíríà tí ní kò ní láà àbíbẹ̀ kọ́ ni ẹni orí àfihàn bá bóra tó tó gbọdú bóra tó tó yẹ lọ àdínkù kọkọ mọ tó ká má bílèmù ìjọba gbogbo wa ni ká bílèmù ara wa ọlọ́run ní téèjì lu àbí gbogbo abá téèjì nàìjíríà ò lè dá àbí gbogbo alọ́ bá gbé sábà la fẹ́ dá tí gbogbo abá ti ìsísì lórí pé wọ́n wọ́n la máa ṣe à nàìjíríà náà jàgàjàgà ló wá jẹ́ àwọn dókítà kú yẹ kéfàtà kó lórí wàhálà bá ṣe rí làwọn náà rí tó bá gbé kan ló wa náà tó ń lọ́ọ́ táwọn ẹni yẹn ṣe náà làwọn òun náà máa tún ṣe àwọn ọmọ tàjẹ bí náà lè ní sìn wọ́n ti ń rà wá náà bá ṣe ń ṣe bọ́ náà ti máa ṣe nìyẹn àwọn kọ́kọ́ wà fẹ́ bá tó ní òyìnbó kò ń ṣe mọ́tẹ̀ jẹ wọ́n pa bọ́ọ̀ ti kọ́ bàbá wọn mọ́tẹ̀ ṣe nìyẹn ó ti wá nọ́mà àwọn olùkọ́ wà lọ́dọ̀ àwọn ẹgbẹ́ léèyàn ó máa yà fífi mo bá jẹ tó bá nílò pé a tọ́ sílẹ̀ wọ́n ti fi tọ́ wọn láti kékeré ni. àbí bàbá wa ló mọ́tò sí lórí kálukú tí ọmọ jẹ rèké ibo ló máa jẹ ń gbẹ̀gbẹ̀ inú mọ́tò ni. tó ní mọ́tò náà bá dé fáà ká sọ̀rọ̀ ra gbá gbogbo àdẹ̀ gbá títí. àbí ká sọ̀rọ̀ wa ṣe o kọ́lọ̀ kó tó ẹ̀ kọ̀ọ̀kan wa ṣe. ọlọ́ọ̀bá ń tó bá ní bùkátà sí kan wá tún fílẹ̀ fún ọmọ wọn fún àwọn ọmọ ìyá wa wà mọ̀ yóò kọ́ṣọ́ àlọ́ síhì ẹni tí ó bá là kúrò níbi ẹ̀ níbi àwọn pàwùdá ìka fún ọmọ ẹni bẹ́ẹ̀ lórí o kọ́lọ̀ fún wa ilé díẹ̀ ọba sọ fún wa iyì tó wà fún ni wọ́n jẹ́ gbogbo ṣe sí wọn wọ́n fi jọ tànọ́dì ni bó bá ti kú wọn fi kú ànọ́dì tó bá rí wọn fi orí ànọ́dì sí tó bá gba ọtọ́ sọ pé òògùn ànọ́dì kan torí pé owó amẹ́lẹ̀ tó há dà bíi ẹ̀dì tọ́lọ́ ń fà ànọ́dì dáàbì fi ẹ̀kọ́ ló lọ gbà lọ́dọ̀ ànọ́dì dáàbì fi ẹ̀kọ́ ló gbà lọ́dọ̀ ànọ́dì pẹ́ẹ́pẹ́ẹ́ ti wá kọ́ ló lọ gbà àwọn sọ̀hábà ni wọ́n gbà wá wọ́n ti gbà wá ìwọ̀n ìjà mẹ́ ló jẹ́ káàrin wọ́n ti gbà wọn ò jà bẹ́ẹ̀ rárá tó bá jà bẹ́ẹ̀ ọlọ́run ti sọ pé wọ́n máa jà bẹ́ẹ̀ ọlọ́run ti di oyè wa pé ojú ìlú ni wọ́n olùṣe déédéé ni wọ́n tó bá jẹ́ pọ̀ ní dúró lórí déédéé yẹn gbàtà lọ́ọ́ lè kú ni ọlọ́run ti jẹ́ ká mọ̀ ẹlòmí àwọn pé ẹ̀rù lọ́ọ́ fi kí wà ló wọn gbogbo àwọn tó pè tó lọ́ọ́ fi kí ẹ̀wọ̀n tó ṣe sàábà tó bá bọ̀ tó lọ mùnàfíkì mùnàfíkì ò kì í ṣe mùsùlùmí ó kọ̀ wọ́n pé rẹ̀ ní mùsùlùmí ni àwọn sọ̀hábà sì ní mùsùlùmí ni wọ́n gbogbo ẹ̀ bá ti rí lọ́wọ́ ti sọ pé sàábà ni kò ṣe ọ̀hún lọ́fíìsì àwọn lọ́fíìsì àárín wọn gbogbo àwọn lọ́fíìsì àárín àwọn wọn ọ̀wọ́ ọ̀rẹ́ nínú àwọn ọ̀yọ́ àwọn ó

ọlọ́run yùkọ́dìkún ọmọdé alẹ́bí náà mọ́nu wà lọ́yà kìdàrún ilá àtúntàwò wọ́n fẹ́ tọ́ náà ní pẹ̀lú ìsìláàmù wọn wọ́n fẹ́ tọ́ òjíṣẹ́ pẹ̀lú ìsìláàmù àtàwọn ọmọ mẹ́ni àbí àyàfà wá wọ́n ti mọ̀ wọ́n fúra tọ́ra wọn ni agbọ́dọ̀ ń gbọ́ wàyí dà kọ́là wìlà ṣẹ̀yà fún ìrìnì tó bá ti wà pẹ̀lú àwọn ọmọ ìyá wọn gbọ́gbọ́gbọ́jọ́ jẹ́ bí èṣù kọ́ọ̀lù ìnà máa àpò wọ́n á fi ìnà ṣe rí ṣùgbọ́n tó bá ti ń bẹ pẹ̀lú àwọn kèfèrí àwọn ẹni ọ̀tẹ́ wọn àwọn òṣùrí tí wọn kọ́ọ̀lù ìnà wọn sọ pé dájúdájú àwáyé máa fún àgbẹ̀ pẹ̀lú rí ìlàmà kálímọ̀ fọ́tún ló bí yẹn ìlàmà hásùn rí tó bá sọ pé ìlàmà òfin kọ̀ ní ìlẹ́yìn ẹ̀rọ náṣùnù àwádẹ́rí kò sí ó tàbí wípé mùtáàdìbò àtọ́ àwọn ọmọ àwọn ọmọ obìnrin wọ́n tó wá àwọn náà wá gbàdí ìlú wá rí ìyẹn náà fi ṣe ìlú tó láwọn tí wọ́n gbàdí ó ní lẹ́jọ́ ó lófin tó fi gba hadith lọ́wọ́ èèyàn ta ló jẹ́ tàbí òun náà ni lọ́sọ́ ṣìbà rọ̀súnlọ̀ náà ẹni tó bá lọ sí yorùbá lọ́sọ́ ṣìbà rọ̀súnlọ̀ náà ẹni tó bá lọ sí yorùbá definition for you. níbo ni wọ́n ní mọ̀láàkì ìyàwó fún lọ́lọ́ ẹ̀tọ́ pàdé àlọ́rí níbo ni wọ́n ní mọ̀rọ̀ àrọ̀ fún lọ́lọ́ ẹ̀tọ́ rí àlọ́rí níbo ni wọ́n ní mọ̀sẹ́lẹ̀ àrọ̀ fún lọ́lọ́ ẹ̀tọ́ gbọ́ àlọ́rí sọ̀rọ̀ mọ́ wà ní ọ̀sẹ́lẹ̀ èwo ló dá sí gbogbo definition mọ̀láàkì ìyàwó fún lọ́lọ́ ẹ̀tọ́ pàdé àlọ́rí múmìnà bíyì ó sì gbàgbọ́ gbogbo ẹ̀ tó pàdé àlọ́rí kan ló mọ̀láti àwòsùnlọ́mọ̀ ẹ̀kọ́ pàdé ànábì rúmi náà bí ó sì gbàgbọ́ wà máa dà ádàlì islam ó O kú sórí islam wà ń ta kọ́ńdà nàdáàlì kàrẹ́jà kódà kó jẹ́ kó ṣe èèyàn kan di ó wá padà sínú islam irú ẹni yẹn náà sàbẹ̀ ni tí ó ti yé ó gbà kan ó ó wá padà gbà kan sàbẹ̀ ó pàdé àlọ́lù àfọ́kọ́lù tàbí ní ṣẹlẹ̀bẹ́ kò rí ó pàdé àlọ́lù ohun kò gbọ́ àdìsí ni tàbí lòun náà wọ́n ní mọ̀rọ̀ àrọ̀súnlọ́lá àwọ̀rọ̀ àwọ̀rọ̀súnlọ́lá ẹni lórí rí àbí tó rí ọmọ àwọn lè rí rí سوكم في واجب الجنابة وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.